àfẹ́sí lẹ́nu. tó tí kò sí mẹ́sẹ̀lẹ̀ tí wọ́n ní ń bọ̀ kó má bàa jẹ́ nǹkan tó ṣe pé yóò bá wa ní ipò ẹni tí ó máa kábàámọ̀ láéláé tí ò ní wúlò fún. àfi káwa náà ká ti ní ìpalẹ̀mọ́ tó dáa de ikú yìí báyìí nítorí pé tó bá ti ní ń bọ̀ ń bọ̀ náà gbogbo tí wọ́n sì ní ń bọ̀ ó ti súnmọ́ torí ẹ̀ wọ́n bá ń sọ ike gbẹ̀ndà òkèèyàmà ń bà wá lẹ́rù ń bọ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ń bọ̀ bíbà tí ń bà wá lẹ́rù wọ́n yẹ kó ta wá nídìí kan láti lè ṣiṣẹ́ rí eléyìí tí máa gbéyàn wá lè dẹ́nà ẹni tí ẹ̀rù ikú tiẹ̀ náà ń bà ẹ̀rù ọjọ́ kú rẹ̀ ó ń bà nǹkan tó lè fi pàdé ìbẹ̀rù yìí kò síbi kò ṣe dáadáa. ìgbà tí sàhábì tó wá bá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ní mẹ́tẹ̀ sáà ìgbà wo gan-an nìgbìndàlùkìyàmọ́dì. bákúkú máa dé yìí. النبي صلى الله عليه وسلم oní madha a'dadta لها kí lọ palẹ́sẹ̀ kalẹ̀ déjọ́ náà àti dé ọjọ́ yẹn kò sí lọ́wọ́ rẹ̀ dídé kí ó sì dé kò sí iyèméjì mẹ́ ṣùgbọ́n ìwọ ló ṣe pé dìde á ṣèṣirò fún ọ ní ìṣirò fínífíní san án lẹ́sàn-án lórí nítorí ògbélé ayé ṣe èyí tó pàtàkì jù tó yẹ kó o mójútó kọ́ ni mo fẹ́ mọjọ́ wo pàtó ló ń bọ̀ èyí tó pàtàkì jù ni pé kí ni nǹkan tí ó lè wúlò fún mi lọ́jọ́ náà rẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ni kí lọ palẹ́ lẹ́dí wọ́n sọ pé kì í ṣe àwọn sọ̀láàtì kan ló ń ṣe tó lékún sí tẹgbẹ́ èyí sì ṣe ìyáàmù kan ló ní kọ́kọ́ ju tara yòókù lọ. kọ́lá kí ni a'adadtu laha hubba Allahi wa rasulihi. nǹkan tí mo kà pé ti kalẹ̀ dé tó ti dá mi lójú náà ni pé mo nífẹ̀ẹ́ Allah mo sì nífẹ̀ẹ́ ìránṣẹ́ rẹ̀. à nítorí dáná ló pèsè kalẹ̀ déjọ́ gbẹ̀ndàlùkìyàmà. ترك المرء مع من أحب المرء مع من أحب امين يوم بقل وين تغني فسي يعني توني فسي الله توني فسي رسول الله يوم بقل الله اتي رسول الله يعني توني فسي الشيطان ابليس الرجيم àtàwọn ọmọ rẹ̀ ṣayàfín pẹ̀lú ta náà máa bẹ náà máa bẹ pẹ̀lú wọn èyí náà sì máa nù gbèsè ayé yìí kódà kó so síbo sí lè bómi là ó hàn dáadáa ẹni tó fẹ́ràn Allah ẹni tó fẹ́ràn ṣẹ̀fà nítorí pé bí gbogbo yẹn ń ṣe ń gbọ́rọ̀ ọlọ́run náà nìyẹn àwọn kan ń bẹ tó ẹ fún wọn gbọ́ wọn pa aburú ọwọ́ wọn jù wọn dojú kọ Allah wọ́n tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam fún owó yẹyẹ ẹ̀fẹ̀ àti ìfinirẹ́rìn táwọn èèyàn ń ṣe fún wa. ìrọ̀lú títí wàá bá ti kó dó ti ọlọ́run dó ti ànábì sallallahu alayhi wa sallam ọ̀ ń tẹ̀lé tọlọ́run dó ti ànábì tí mo gbà lérò nǹkan tẹ̀lé súnà rẹ̀. àwọn èèyàn kan wà tó jẹ́ pé tó bá ti ṣe bẹ́ẹ̀ tàì ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fi ọ́ ṣe yẹ̀yẹ́ ni ẹ̀bọ́n àná ti dá lò sún náà ni wọn náà ti lọ gba ẹ̀sìn yìí wọn náà ti lọ ṣe irun táwọn ọmọ wọn yẹn ń ṣe so that pẹ̀lú pé wọ́n ń fẹnu yẹ̀gẹ̀rẹ̀ rẹ̀ yìí wọ́n padà ronú pátì ìjọ pé ojú tẹ̀ ń tìyàn àwọn èèyàn wọn filẹ̀ wọ́n ní ẹ máa jẹnu yín yà ipa kọ́ tiwọ́ gbọ́ sùtì orí yín ló bàjẹ́ ẹ̀sìn tiwa táwa fẹ́ ṣe làwọn máa bá lọ tiwa nítorí pé in taskharu minna fa inna naskharu minkum fama taskharun bẹ́ẹ̀ bá ń fi wá sí yẹ̀yẹ́ lónìí àwọn náà ń bọ̀ wá fi yín sí yẹ̀yẹ́ lọ́jọ́ kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi wá sí yẹ̀yẹ́. ẹ sì mọ̀ pé lákòókò kan náà làwọn kan gbọ́ nípa tọ́lọ́ọ̀nà gbọ́n pàtà nábì sallallahu alaihi wa sallam tó fi tí padà bá rẹ̀. wọ́n sọ pé àwọn ò ní ìdí ẹ̀ àwọn ṣe dánilẹ́kọ̀ọ́ kan á ti torí rẹ̀ pa tá a bá àwọn bàbá tá a bá àwọn bàbá lórí rẹ̀ á pàtì pékin kódà kò tó bẹ́ẹ̀ ẹlòmíràn ní kò tó bẹ́ẹ̀ la kò tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kò lè mọ̀ pé ìwọ wò á ní pàtì gbàlẹ́ ẹlòmíràn ṣe lọ forí jágóògùn pékin òkúta ṣe kúnnù ẹ̀rọ pé gbẹ̀yẹn nígbà tó jẹ́ pé ṣèṣẹ́ ọtí ìlú fẹ́ràn wọ́n jọ gbé ọ dìde tó bá jọ gbé nàìjíríàm pẹ̀lú iblis àtàwọn ọmọ rẹ̀ ṣe ọ̀pẹ́ àtàwọn jẹ́njọ́ ń sóògùn òfò bí àwọn babaláwo bí àwọn alágbègbà bí àwọn onífá bí àwọn gbogbo àwọn ọlọ́pẹ̀lẹ̀ àárín wọn lọ bára rẹ láàrin àwọn ará lédì má bẹ́ẹ̀ ni kankan wí o bí sórí ara rẹ̀ innama hiya نحصيها لكم ثم نوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه iṣẹ́ yín là ń kójọ fún yín o táwa padà pín ẹ̀san rẹ̀ fún yín ẹnikẹ́ni tó bá bá rere pàdé tó dúpẹ́ fún Allah ẹnikẹ́ni tó bá bá nǹkan míì tó yàtọ̀ sí pàdé ọmọ gbẹnu àtẹlu ẹnìkan bí ìbá sórí ara rẹ̀ so torí rẹ̀ your choice your reach ètò sàlẹ́sà náà lọ́wọ́ rẹ̀ bá akramakumullah àìkún bẹ́ẹ̀ ẹlòmíì ti sọ́ra rẹ̀ dẹrù jẹjẹ máwọn èèyàn lọ́wọ́ ẹbí fọ́ọ̀mù òkèlè yóò ní kú o ẹ níjọ tí kú bá dé sí ọ̀dọ̀ eléyìí wọ́n jọ fà á ní kí lẹ́yìn jọ ń fà ọsọ kú di èèyàn bíi tiẹ̀ tó ṣe pé yọ fọ kò ní rí ọfà ọ̀rọ̀ lọ́wọ́ á di àfàtì lọ́wọ́ ọkú wọ́n jẹ́ bíi ìtani àwọn bàbá ńlá rẹ̀ táwọn jẹ́ pàgùn àbà ọ̀rọ̀ wọn ọ̀já pàtì lọ́wọ́ ọkú ká tó wá pé wọ́n rondo wọ́n jábútẹ́ wọ́n dáṣẹ́rẹ́ tó dámọ̀ kankan torí ẹ̀ níjọ́ tó bá ti yá ọlọ́ náà nìyẹn wọ́n á ti ẹ lẹ́nu. Hmm. ikú ikú lé kò lè ọ̀ẹ́sẹ̀ lè ẹ̀kọ́ ẹ̀sẹ̀ lè nígbà tá ń bọ́ sọ̀rọ̀ tó ṣe tí wọ́n lé táǹkì ọkọ̀ gbẹ̀sìn ọlọ́ tó takìtì pàkọ́tù ọlọ́ọ̀fẹ́ gbọ́ ìkùtù wa dé nǹkan tí máa ń ṣẹlẹ̀ ní ìsìn àdéhìí yẹn ń sọ tí máa ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá kú. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ìdá wọ́bẹ̀ àti jẹnẹzẹ́tì tó bá ti gbókù sílẹ̀ wọ́n ti gbé sínú pankẹ́rẹ́ tó máa fi gbókù yẹn òkú ti wà ń bẹ̀. ẹ mọ̀ kó ní ìsìn àwọn sọ pé ń pariwo kọ̀ gbọ́ àwọn sọ pé ń wa ààrẹ á sọ pé àásùn àwo lórí wíwá tá à ń wá lẹ́yìn náà ló sì wá àmàbí tọba lọ́nù ọ̀nù kò sí ìbábì kan lọ́nù. ìgbà tó wà ńlẹ̀ nínú pankẹ́rẹ́ tí wọ́n gbé sí yẹn wà tẹ̀mẹ́lẹ̀ ẹ̀ná sọ awẹ́rẹ́jà táwọn èèyàn bá gbàgbé ìdàgbé ìdàgbé ẹ̀rí tí wọ́n mọ̀ sáré sí ilé ọ̀fẹ́ gbé ilé náà ọ̀fẹ́ gbé èsì kí gbé la wọ́n gbàgbé ẹni wọ́n jù mọ́ra wọn lọ àwọn rìjàl àbí kó jẹ́ pé àwọn ọkùnrin ànábì ń sọ àwọn èèyàn wọn ń gbà lágbàgbé mọ́ra wọn lọ́wọ́ àbá àwọn ọkùnrin wọn ń gbàgbàgbé rẹ̀ mọ́ra wọn lọ́wọ́. wọ́n fẹ́ gbé lórí àná ìhìn lórí àwọn ọrùn wọn ìsọrùn gángan náà máa ń gbé sí ṣùgbọ́n máa ń wí bẹ́ẹ̀ lédè lárúbáwá nítorí pé tó bá ti súnmọ́ nǹkan máa gbàdájọ́ nǹkan èjìká súnmọ́ ọrùn tó wọ́n fẹ́ gbé lórí àwọn èjìká wọn wọ́n ti gbà gbé wọ́n ti gbé lórí èjìká ṣe nǹkan tó ha tó bá jẹ́ kókù tó kù yàn ẹni rí báyìí ẹni rí látàrí kó gba Allahu gbọ́ ọgbà gbogbo ńtọ́ yẹ ká gbàgbọ́ gbọ́ ìsàlàyé gbàgbọ́ ẹni rí látàrí pé ń tẹ̀lé ti Allah ń tẹ̀lé ti anabi Muhammad. صلى الله عليه وآله وسلم قالت قدموني قدموني أيارتي تماغي من سو أيارتي تماغي من سو أولا أقبو تشبوك تيوي تريد أني الإسلام في صفوة قني أسرعوا بالجنازة إنه هذه سمين nítorí pé tó bá jẹ́ pé ẹni rí ni ẹ ń gbé lọ sídìí dáadáa ni tó bá jẹ́ ní ibú ni aburú lẹ fẹ́ gbé kó léjìká yín torí rẹ̀ tó kú bá ti kú tẹ́ bá gbé ẹ gbọ́dọ̀ máa gbé kẹ́ máa wá rìn di ẹni tí nǹkan fọ́ máa ń fún ẹ yára ẹ máa ti gbé òkú ẹni tó àwọn tí wọ́n gbé òkú yẹn wọ́n yára gidi òkú yẹn á máa sọ pé ẹ yára ẹ yára tètè gbé mi lọ ẹ yára tètè gbé mi lọ sí sàárè mi. lèmàdá nítorí pé òun ti rí àmì ké dáadáa ni òun lọ bá pàdé. fa in kanat ghayra dhalik ṣùgbọ́n tó bá jẹ́ ń tọ́ tako eléyìí ọjọ́ ìyàbú káfírin mushrik munafiq fasiq fajir ọ̀daràn kìí ṣẹlẹ̀sìn ẹlẹ́sìn ni ọ̀sẹ̀bọ aláìgbàgbọ́ alágàbàǹgẹ̀bẹ̀ olùjòdìjẹsọ̀ yọ̀nìyà wàyílà ha ọmọ sí o kò ń gbé ẹ̀yìn ẹ̀tẹ̀zẹ̀bù nàbí ha ó lẹ̀ ń gbóhùn lọ. ìwọ náà sọ̀kanu méjèèjì ń dọ́tọ̀ ọba kú. nínú kọ́ wà nínú ẹni tó máa sọ pé ẹ ti ti gbé mi lọ ẹ yára gbé mi lọ. àbí kọ́ wà nínú ẹni tó máa sọ pé mo gbé bó lẹ̀ ń gbé mi lọ. ọlọ́mọ ṣètì wa ní irutẹ́lẹ̀ kejì. ẹni tí inú rẹ̀ ó dùn yóò máa sọ pé ẹ yára gbé mi lọ yára gbé mi lọ inú wọn ni kọ́nà ń dákunjọ kó tó wá sí. ṣé ọ̀rọ̀ tí wọ́n á sọ kókò ń sọ yìí ṣé àwọn nǹkan kan wà tí máa gbọ́ bẹ́ẹ̀ ni yasma'u sawtaha kullu shay'in illa al gbogbo nǹkan ni wọ́n gbọ́ òun òfin yẹn gbàtí sọ pé qaddimuni qaddimuni ẹ yára gbé mi lọ ẹ yára gbé mi lọ àtìgbà tí ń sọ pé yá wáyílà ha ẹ̀yin náà ṣe àdìhàbò nàbì ha ọmọ sí o mo lẹ̀ ń gbé e lọ. gbogbo nǹkan pátá ni ó gbọ́ ohùn rẹ̀ àyàfi èèyàn nìkan. kọ́lẹ̀ ò sẹ́mi àhó sáré téèyàn bá fi lè gbóhùn rẹ̀ báyìí téèyàn bá lọ gbóhùn rẹ̀ ni kò bá dákú. èèyàn dákú lọ gbaragada ni. eléyìí tó túmọ̀ sí wípé. eléyìí tó túmọ̀ sí pé òkú tó bá jẹ́ ní rí ó náà ti mọ bó ló ń lọ òkú tó bá jẹ́ ní ibú èèyàn rádaràda ó náà ti mọ bó ló ń lọ tó ó lẹ̀ ń gbé mi lọ òun mà gbé o tòun bá ń wo ń bo lẹ̀ ń gbóhùn lọ subhanallah torí ẹ̀ wọn náà fọwọ́ ara rẹ̀ ṣẹ̀ṣà o ìwọ lọ ń fẹ́ jọtọ̀ ọba kú tí wọ́n ń fẹ́ láti máa sọ fáwọn ẹni tó bá gbé ọ ẹ yára gbé mi lọ sàárè mi àbí wọ́n máa pé o gbé o kì í bá ọ kó lẹ̀ ń gbé òun lọ ilé ìjẹ̀bù sì jẹ́ òsì tàbí àwọn ọ̀rọ̀ ń bẹ tó jẹ́ pé àwọn ò lè gbọ́ àwọn ẹ̀dá mi ń gbọ́ àwọn ọ̀rọ̀ ń bẹ táwọn èèyàn gbọ́ tẹ́dá mi ń gbọ́ àwọn ọ̀rọ̀ ń bẹ táwọn èèyàn àtàwọn àǹjànú tí wọn kì í gbọ́ ṣùgbọ́n táwọn ẹ̀dá mi ń gbọ́. Ànábì sallallahu alaihi wa sallam onílàwùlà alla tadafanu. لدعوت الله أن يسمعكم من عذاب القبر نحو مما أسمع tí o bá ṣe pé ìbẹ̀rù kẹ má tún gbé òkú sí má ń ò bá bẹ ọlọ́run ẹlẹ́dàá wa kó mẹ́yìn náà máa gbọ́ irú ìyà tí ń jẹ àwọn ẹni tó wà nù sàárè tí e bá ṣe wípé ẹ̀ tún ní fẹ́ gbé òkú sí má síbẹ̀ ni n bá bẹ Allah kó mẹ́yìn náà máa gbọ́ nípa ìyà tí ń jẹ àwọn ẹni tó wà nù sàárè irú bẹ́mi náà ti ṣe ń gbọ́. àwọn olùmọ̀ ti ṣe oríṣiríṣi ìwádìí láti mọ báwo ni àwọn ẹni tó wà nù sàárè tí ń jẹ ó ń pariwo àwọn ẹ̀dá mi sì ń gbọ́ táwọn ọ̀gbọ́ pẹ̀lú pé wọ́n daran wọnú orí tẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ẹran tó wá dà wọnú orí tẹ́ yẹn wọ́n á fi wọ́n lẹ̀ pé kí wọ́n máa jẹ ńbẹ̀ sẹ́wọ̀n pé koríko náà lè hù ńbẹ̀ wọ́n kàn fura lójijì ní ipa àwọn ẹran túlẹ̀ wọ́n sá láì jẹ́ pé nǹkan kan lé wọn àwọn orí ń ti lé wọn ṣùgbọ́n a rí i pé gbogbo wọn ń sá. sẹ́lẹ̀yì alimami ibn al-qayyim rahimahullah wọ́n ṣàlàyé irú àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú tírà àwọn ar-ruh. sẹ́lẹ̀yì fi hàn wá ikú àwọn ẹni tó wà nù sáré wọ́n máa ń ké wọ́n sì máa ń pariwo ìyà tí ń jẹ wọ́n. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ fún wa nípa hadithi ìbéèrè munkar àti nakir ní ìgbà tí èèyàn bá wọnú sàárè ẹ̀rí pé nínú àdéhùn yẹn wọ́n ní jọba kékeré rí tàbí mùnàfíkì lẹni táwọn mẹlẹ́kà méjèèjì ibi léèrè tí ò wá rí sí fọ̀ kàkà bẹ́ẹ̀ tó ṣe ha ha sami'tu an-nasa yaquluna shay'an faqultu níṣẹ́ ni mo gbọ́ táwọn èèyàn ń sọ kankan lèmi náà bá bá wọn sọ. sẹ́mi pé wọ́n ní àwọn màlíkà yẹn ń mú òòlù orin tí ń bẹ lọ́dọ̀ wọn wọ́n fi lu orí rẹ̀ orí rẹ̀ wọlé lọ sínú ilẹ̀ lọ́nlọ́n wọ́n tún wá fọ orí rẹ̀ jáde yóò kígbe tí gbogbo ẹ̀dọ́ gbọ́ àyàfà àwọn èèyàn àtàǹjẹ̀ nù. torí ẹ̀ ẹ̀ máa ń pín ẹni tó kú yìí nígbà tó ń kú kò fẹ́ kú ó ti wá kú àwọn nǹkan tí ó hàn sí tẹ́lẹ̀ ti hàn sí báyìí ẹni rí ni ọ́ ni tàbẹ́ni ibú kò sí àǹdọ́gbọ́n sí má màtún ti wá rámì kí ẹni rí lòun ó ti mọ̀ pé léèrè lòun lọ yóò máa kánjú kí ẹ tètè gbóhùn lọ sínú sàárì òun èyí tó sì jẹ́ ìyàbú kò ní ẹja ń bá kan nú mọ́ òun mọ̀ pé tó ń bá fi lè débi tó ń lọ pín nǹkan bàjẹ́ fún torí ẹni wọ́n sọ pé bolẹ̀ á ń gbòòn lọ yìí bolẹ̀ á ń gbòòn lọ yìí tá a lè gbọ́ yín nínú àdéhùn yìí ike tí òkú bá kú tún ọ̀bá sì sín níta pè ní asàárè yẹn kò ní jẹ́ títí tí wọ́n fi sín àbí báwo ni torí kí wọ́n sọ ọ́nà àdéhùn yìí bí tó bá jẹ́ ni ire yóò ní ẹ sáré máa gbé mi lọ ṣùgbọ́n tó bá jẹ́ ni ibú ni yóò sọ pé bolẹ̀ ń gbòòn lọ ètò túmọ̀ sí pé ní gbígbé ilẹ̀ tá a gbé ilẹ̀ kò tí ì rà mí ìyà ìyà ò tí ì ṣẹlẹ̀ sí níṣẹ́ nìyà ò ṣẹlẹ̀ sí ní kíá tó bá ti dénú sàárè rẹ̀ bẹ́ẹ̀ ni ìyà tí máa jẹ̀yàn lẹ́yìn ikú ó ní í ṣe pẹ̀lú pé wọ́n gbèyàn sínú sàárè ìdẹ̀ra téèyàn sì máa rí lẹ́yìn kú ó ní í ṣe pẹ̀lú pé wọ́n gbèyàn sínú sàárè orí rẹ̀ làwọn olùmọ̀ nípa tọ̀wọ̀hẹ́yì wọ́n máa ń kọ àkọlé méjèèjì pẹ̀lú wípé na'imul qabr wa adabul qabr ìdẹ̀ra sàárè àti ìyà sàárè eléyìí wọ́n jẹ́ ọ̀tàn jẹ́ kò túmọ̀ sí pé ẹni tí wọn bá gbé sínú sàárè láyé tiẹ̀ tí ò tiẹ̀ ní sàárè tó bá jẹ́ pé ìkẹ́ lọ́ba tọ́ sí kò ní rí kẹ́yìn tó bá sì jẹ́ pé ìyà lọ́ba tọ́ sí kò ní rí ìyà yẹn kò túmọ̀ sí rárá. ṣùgbọ́n ńṣe ni àwọn olùmọ̀pẹ̀ ní na'imul qabr àti adabul qabr nítorí pé ètò ọgbọ́ pọ̀ jù lórí àwọn ẹni tí wọ́n bá kú kò náà ni pé wọ́n máa ní sàárè wọ́n á máa gbé wọn sí sàárè. a sì máa pé ìdájọ́ nínú òfin ṣẹ̀ríà wọ́n máa ń máa lórí ètò pọ̀ jù wọ́n kì í máa lórí ètò kéré. èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn tó bá kú ìbá jẹ́ mùsùlùmí ìbá sì jẹ́ káfìrì wọ́n á máa sábà gbé wọn sí sàárè. eléyìí ò túmọ̀ sí pé àwọn kan wọn ò ní wà láì jẹ́ pé wọ́n ní sàárè ó túmọ̀ sí pé ńgbà tí wọ́n pè ní ìyá sàárè àti ìkẹ́ sàárè ní tí wọ́n wí ó nítumọ̀. ìgbà tí òkú yìí wọ́n á sọ pé ẹ máa gbé mi lọ ẹ máa gbé mi lọ. tẹ́lẹ̀ yìí sì ń sọ pé bolẹ̀ ń gbé mi lọ. ńgbà tó ti jẹ́ pé ibi tó kù máa sábà wà lẹ́yìn ikú òun náà ní sàárè. ibẹ̀ náà ni wọ́n ti bá ìkẹ́ àti ìyà pàdé kálukú pẹ̀lú ntọ́ba tọ́sí. eléyìí tí ò túmọ̀ sí pé ìtọ́ba wá kú tí ò pàpà ní sàárè rárárárárá tó bá jẹ́ pé nìkẹ́ni kò ní rí kẹ̀ tó bá jẹ́ ni ìyá ni kò ní rí yà nínú sàárè ní ìyàtọ̀ jẹ mọ́sàárè àti ìkẹ́tọ̀ jẹ mọ́sàárè kò túmọ̀ síbẹ̀ ìyẹn pé ẹni tí kìnìún jẹ ní tó jẹ́ pé kìnìún lọ jẹ́ inú rẹ̀ ló pòórá sí tó bá lẹ́tọ̀ọ́ sí ìkẹ́ yóò rí kẹ́ tó bá sì lẹ́tọ̀ọ́ sí ìyà yóò rí yà torí lójú tiwa ló ti sọnù tí ò ti ní sáré kò sọnù lọ́dọ̀ Allah. bẹ́ẹ̀ ni ẹni tó ti pé ńgbà tó kú wọ́n jó òkú rẹ̀ níná wọ́n á mú irú rẹ̀ wọ́n kú sókun àrímá ojú tiwa ló ti sọnù kò sọnù lọ́dọ̀ Allah. gbàdé ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní tá a bá kú tilẹ̀ bá jẹ gbogbo ara wọn yóò jẹ kó àjùbọ̀ zẹlẹ̀ tóńtó tó dàbí èrù níbi tí egun ẹ̀yìn parí sí kò ní jẹ níbi tí egun ẹ̀yìn parí sí kò ní jẹ ibẹ̀ náà lọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ti di gbogbo àdìde kò túmọ̀ sí pé gbogbo wa náà ni wọ́n gbé sílẹ̀ tí ilẹ̀ ó sì jẹ ara wa tí ó ibi ṣonṣo. eléyìí anabi ọlọ Ọlọ́run mú kéèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kó wọn jẹ ẹni tó ṣe ike ilẹ̀ náà tún ní jẹ ara wọn. tẹ́lẹ̀ ìbá yé wa ẹni tí ń jẹ ẹni tí wọ́n sún ná ẹ̀jẹ̀ pé wọ́n dà sókun níbo wá ni àjùbò zanabu ti ọ wà àìrí kò túmọ̀ sí kò sí láti ẹ̀ wá pé gbogbo ẹ̀ náà ni ó ti jóná ráúráú gbogbo ẹ̀ náà ló ti parẹ́ ráúráú kò túmọ̀ إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون عجب الذنب ولوه ibi sọ̀nsọ̀ bí ìrùwọ́ lọ́wọ́ nígbà tó lọ́wọ́ bá kọ́kọ́ ṣẹ̀dá wa kò sí ẹ̀mọ́ ló ṣẹ̀dá wa nígbà tá a jẹ́ nǹkan kan òun ló ṣẹ̀dá wa nígbà tá a jẹ́ nǹkan kan tó mú wa di nǹkan kan tí ń bẹ. sílẹ̀ ìbá yé wa ìgbà tí òkú wa ń sọ ikebo lẹ́ ń gbé mi lọ ṣé ń bẹ̀rù yà ẹ tètè máa gbé mi lọ tọmọ pé ibẹ̀ ni ìké ó ti dé sóhun eléyìí ń túmọ̀ sí pẹ́ni tó bá kú tí wọ́n gbé kalẹ̀ báyà ní mátúárì àbí wọ́n tẹ káàbì kan tí wọ́n ti ẹ̀ǹbáàmù rẹ̀ ló kọ wípé nígbà tó bá yá làwọn ṣẹ̀ṣẹ̀ gbé sí i ó lè jẹ́ pé ń gba tẹ́kùn lọ́wọ́ kó tó di pé yọ lọ síbi tá a wí ní kíá tó bá ti débi tá a wí o tó lòun ti bẹ̀rẹ̀ sí ní bá tiẹ̀ pàdé àmọ́ kò ní sáláì máa ti rámì níbi tí tẹ́ ti tẹ́ ẹlẹ̀ tó ti ṣe yín wá ń kókò kò ní sáláì máa ti rámì nítorí pé tóbi ọba rọ̀ yìí máa kọ́kọ́ kù nígbà tí ẹ̀sùn òjò bá síwájú kúkú òjò ọ̀tẹ̀lẹ̀ ara lè tẹ̀lé kọ́ adìkójò bẹ̀rẹ̀ sí ní rọ̀. àwọn pé ẹnìkan yóò lẹ́tọ̀ọ́ sí yà torí pé kọ̀ọ̀bá ní sàárè kò lójú orí ènìyàn yẹn ò ṣe tọ́ sí ní òfin rí gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ yóò jìyà yóò jìyà náà ni. ìyá ti sàárè àkàràmọ́kànlá ọ̀sẹ̀ pẹrẹ o lẹ́gbẹ̀ẹ́ ìyá àtàlùkìyàm ṣùgbọ́n náà ni ó ti kọ́kọ́ ṣàpèjúwe ìyá ńlá eléyìí ti ń bọ̀ wá bá lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmù ọgbọ́n tọ́lọ̀ sọ ni. النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب إنا iná ni wọ́n máa fara wọn ra iná ni wọ́n máa fi ra wọn lára ní gbogbo àfẹ̀mọ́júmọ́ àti ìrọ̀wọ́ lọ́ba wa adijọ́ gbẹ̀ndà kìyàmà allahu rabbul alamin wa pàṣẹ pé adakhilu ala fir'auna ashadda al'adab ẹ kó àwọn èèyàn fir'auna wọnú ya ìlérò eléyìí túmọ̀ sí pé láti inú sàárè iná ní kálukú ti máa kọ́dà kó tó wọ sàárè lẹ́sìn rí ẹ̀ o kò tí ì wọ sàárè gbé lọ gbé lọ tọ́ba ti gbé yóò ti máa ní ẹtí ti gbé mi lọ ẹtí ti gbé mi lọ wọn àti ìgbé kò ní sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ìta tẹ́sí mọ́túárì ìta ẹ̀ǹbàm kò lè ti gẹ̀ẹ́tì ẹ̀ tọ́ba ti gbé báyìí àfà gbọ́lẹ̀ ń gùn lọ ẹ̀ gbádùn agbádùn dáadáa àfẹ́kọ̀ márùn ẹ̀rí tó máa fi ọ́lẹ̀ ó tulẹ̀ ó tu àdúgbò àwọn èèyàn ò ní rí mú mímá rúnrún lọ́mọ àrùn amọ̀pẹ́ mi wà lára rẹ lóorùn. tó èyí tó sì jẹ́ ìyá rí lọ́lẹ̀ ìyára tó ẹ̀ ìyára tó ẹ̀ tètè gbóhùn lọ. subhanallah ọlọ́run kò sí wa lọ́kàn nínú àti òkè ẹ̀ yára gbé mi lọ. mọ̀sí wa lọ́kàn nínú àti òkè mo gbé gbọ́dọ̀ ń gbóhùn lọ. ọlọ́run mọ̀sí ti wá bá. akramakumullah. ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn ẹ̀rí àdéhùn yẹn kọ́ńkọ́ wa ká máa bẹ̀rù abẹ́rù kí ni ó ṣẹlẹ̀ sí wa lẹ́yìn fún wa wọ́n sì tún kọ́ wa ká máa ara kàn ká máa ara kàn àtijọ́ kan nínú ẹni tí òun pé ẹ tètè gbé mi lọ kẹ́ ẹ máa bẹ̀rù àtijọ́ ẹni tí yóò máa pé gbé قال رسول الله صلى الله عليه وآله وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك قال النبي محمد صلى الله عليه وآله وسلم أن الجنة هي أقرب إلى أحدكم من شراك نعله أسمنك كان bí okùn bàtẹ ẹsẹ̀ rẹ̀ ti ṣe súnmọ́ lọ. wan naru mithlu dhalik iná náà súnmọ́ gbogbo ẹnì kọ̀ọ̀kan yín ju bí okùn bàtà ẹsẹ̀ rẹ̀ ti ṣe súnmọ́ lọ. ẹgbàá wáyé wọ́n jẹ́ ẹgbàá wa tó fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé eléyìí tí ìmáàmù Bukhari tó gbà wá. anábì sallallahu alaihi wasallam fi hàn wá wípé àwa lè máa rò pé àlìjánà yẹn jìnnà a lè máa rò pé náà yẹn jìnnà káwá tàtàrà rẹ̀ kájẹ́ni tó ṣe wípé à ń wo wípé kí wọ́n bá láwọn mú wa ẹlòmíì wọ́n yà mú torí yẹn ó iná yẹn náà kò ní rere o kò rere. torí pé ẹ̀wọ̀n pé iná níbi wọn tó rólú ẹ̀ mú níbi wọn tó rólú ẹ̀ mú ẹ̀yin náà níbi òní yóò tó kányẹ̀ ìtumọ̀ pálíjẹ́ náà súnmọ́ jókun bàtẹ́ ẹsẹ̀ wa lọ iná náà sì súnmọ́ jókun bàtẹ́ ẹsẹ̀ wa lọ ó ní pé ní tí kálukú ń retí láti mara rẹ̀ lọ́mọ àlìjẹ́ náà àtọ́ máa ná òun tó o bá ti kúta ìkú ní ìsìn ọmọ bí irọ́ ni bó tọ́ ni ọmọ tálíjánná lọ ń lọ àbí ná ọmọ gbogbo ọ̀rọ̀ tó ń bọ́ sọ tó ń yín mú tó ń wo kẹ́ ẹ́ tó ń ti lọ kábọ̀ ni gbogbo lọ́dàmà ọmọ tanra rẹ jẹ orúkọ ntẹnìkan dànù ó ń bọ́ sòdodo ọ̀rọ̀ òun fetí pàlàbà rẹ̀ òun gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn gbánú àwọn gbán lóde ẹnìkan ọkàn lè máa dẹ́rù báyà lórí tó ní òrírí àbẹ́rẹ́ bẹ́ẹ̀ wá ti dàmà ẹnì ẹ̀rẹ́ ìlẹ̀ tí ó kulẹ̀ lẹ sorí kọ́ lẹ dákẹ́ pẹ̀lú ẹ̀dùn ẹ̀rọ ṣe họ́ ikú pẹ́nire wáyé lórí ibú ẹni òfò ni ẹ̀yin náà mà. ó kú bí ẹ̀sìn parọ́ fún màláìka. ẹni tó sì jẹ́ ni eré tó kú dáhùn ẹ̀rọ pé ọlọ́mú ọlọ́mú yóò ti gbà á tọ́jà pé rere lọ ọba pàdé wọ́n mọ̀ fi ń rẹ́rìn ní ẹnu rẹ̀ lẹ́yìn náà wà inú ẹ̀yìn náà ó kú bẹ́ẹ̀ sì parí sí Allah torí rẹ̀ kó o kú ọmọ ara rẹ̀ ibo lọ ń lọ ni kálukú ti gba títẹ̀ títí ẹ̀ sọ wọ́pọ̀ hàn sí wa lórí ìgbà tá a bá tó kú lórí ìgbà tá a bá tó kú torí pé kíákíá tẹ̀mí rẹ̀ bá ti fẹ́ bọ́ báyìí ó ti dá bó lọ ń lọ sàárè lọ́nlọ́n ó ti dáàmà màlẹ́kà rú èwo lọ́wọ́ gbẹ̀mí rẹ̀ bóun ni múra wọn bóun orí wọn sí wọn náà ti dáàmà ẹni rí nínú hadithi albara ibn azib radiyallahu anhuma anabi sallallahu alaihi wasallam ní tẹni rí bá fẹ́ kú àwọn màlẹ́kà wà kí gbogbo wọn funfun funfun lọ. tó wọ́n wà á nìké ẹ̀mí rere tí ń bẹ lára rere kó jáde máa bọ̀ wá sí ọ̀dọ̀ ọba tí máa ń ṣàánú àwọn ẹrú ẹ̀. gbogbo àwọn nǹkan tí wọn náà ń gbọ́ àti bó ṣe rí màláìka inú rẹ̀ ó ti tù. tó ẹ̀mí rẹ̀ ó jáde yóò máa wá rùn òórùn lọ́fíńdà tí àgbọ́rù òórùn bẹ́ẹ̀ ni dáadáa. gbogbo àmì yẹn ti fi hàn pé kì ẹ rí ìdàkejì olórí ibú àwọn mẹlẹka yẹn wọ àwọn dúdúdúdú lọ báyìí wọ́n máa gbá ojú rẹ̀ wọ́n tún máa gbá ẹ̀yìn rẹ̀ ẹ̀mí yẹn kó jáde kúrò lára burúkú ẹ̀mí burúkú ti ń bẹ lára burúkú kó jáde máa bọ̀ wá lọ́dọ̀ ọgbà tí kì í gbé fúyẹ́ fáwọn olórí ibú pé gbogbo àwọn tó ti gbọ́ náà ti fi nọ́mbà rẹ̀ hàn wọ́n tún ń sí ọgbà ẹ̀ ń gbá ojú rẹ̀ ìgbájú ìgbámu ìgbà ìpàkọ́ ìgbàdì ni wọ́n fi máa gbọ́ ọ sí. wọ́n sì ní kẹ́mi lọ jáde kó lára burúkú ẹ̀mí burúkú tí ń bẹ lára burúkú. ẹ̀mí ọ̀ jáde gbogbo oríkì ọyẹ ẹ̀. tó pábánbárì wá ní pé tẹ́mi múmìnì bá ti jáde yóò mọ orílẹ̀ sámà. tẹ́mi káfíńdínà bá ti jáde yóò mọ orílẹ̀ sámà. eléyìí ni ọ̀fà ló fi jẹ́ pé téèyàn bá kú tá a bá wọbi tó wà tá a bá wojú rẹ̀ á rí ká yin ju rẹ̀ ń wòkè. oríkọ́ àdìsá nàbì sallallahu alaihi wasallam sọ pé tẹ́mi bá ti jáde lára ẹ̀yin ju máa tẹ̀lé. kó lọ́wọ́ ń lọ tó fẹ́ fi mí lẹ̀. ìkírí kejì fẹ́ wọ sọ́mà báyìí. wọ́n á sílẹ̀kùn sọ́mà. wọ́n ẹ̀mí mọ́mìnì. bá ń ṣe ń gé lọ́wọ́ òní kọjá gbọ́dọ̀ àwọn kan nínú àwọn màláìkà àyàfi kí wọ́n ní bolẹ̀mí dáadáa yìí ti jáde látara àkáàtì ara ara tọ́jà kọ́mọ ká lọ sọ́dọ̀ olúwa aláforíjìn wọ́n á gbá yọ̀ǹda fún wọn sí sánmà alákọ̀ọ́kọ́ sánmà kejì sánmà kẹta títí dé sánmà keje olúwa ẹlẹ́dàá ọ̀ àníkẹ́mi yẹn tún padà sí lára tí ó fi dáhùn ìbéèrè nínú sàárè àmọ́ àwọn olórí ibú àwọn káfíìn àwọn ọ̀sẹ́bọ àwọn mùnáfíkì ẹ̀dá wà ní sílẹ̀kùn sámà fún un àwọn náà ti lọ wọ́n ti mórílé sámà bọ́ tí wọ́n ní sílẹ̀kùn yẹn fún un àwọn ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá sọ pé wọ́n ní sílẹ̀kùn sámà fún wa hatta yalijal jamalu fi sẹ́mi xiyọ́pọ̀ ó di ìgbà tí ràkúnmí bá lè sọdá lára ihò abẹ́rẹ́ sódì kejì ẹ máa túmọ̀ rẹ̀ ní pé kò lè ṣẹ láéláé bóòlù abẹ́rẹ́ náà ṣe jábàmì abẹ́rẹ́ bóòlù ṣe tóbi torí ràkúnmí gángìrì wò kọjá bìkà fún kátó apẹ́ ràkúnmí fúnra rẹ̀ àbàlẹ́ ayé ń bọ̀ rúùnà ilẹ̀ ebèlè ká ìfọ̀kúlẹ̀ fà ṣé ẹ ríra kún mi ní ká ewu bọ́lọ̀ ti ṣe dà. so ìtumọ̀ rẹ̀ ni pé mustahil lọ́nà mustahil kò lè ṣẹlẹ̀ láéláé wọn ò ní sílẹ̀kùn sámà fún á da ẹ̀mí burúkú padà sára burúkú. ṣé gbogbo eléyìí náà sì tó lámì ètí ẹ ti bọ́ ọ ti sórí ibú tá wí. orí ẹ̀ ikú òun náà ni nǹkan tí máa mú ní mà ọmọ àlìjánná lèèyàn tàbí ọmọ àná. ó ń ti pé àwọn kan ti dá a mà láti ìgbà tí wọ́n ń kú lọ́wọ́ láti ìgbà tí wọ́n ti wà nù sàárì wọn akọ́mọ àlìjánná làwọn. àwọn kan náà tún dá a mà kọ́mọ àná làwọn. ọkàn àwọn ọmọ àlìjánná yẹn ò ní balẹ̀ o títí tọ́lọ̀ wọn bó fi fi wọn sálẹ̀ jẹ̀nà. torí pé wọ́n máa ran kan dáadáa náà ni wọ́n ní pé à kẹ́ni tẹ́tọ́ ti hàn pé olóríire làwọn abẹ́ẹ̀ máa bá àṣegbénu sàárè ni à kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ mọ́ gbogbo akó òfò tó ń bá ká àwọn ti tán láti ayé ń bì. torí ẹ̀ àti màbọ́mọ àlùjànnà ni ọ́ àbọ́mọ aná ni ọ́ èkó ni ẹnìkan ní ẹ mo fẹ́ kánjú mọ́ torí àmọ́ adágbà sí n kò tiẹ̀ pé yàn tí kò para rẹ kọ́ mo rò pé yín kọ́ wá ti para rẹ tí ànámà náà túnú torí pé ń bá fọwọ́ ara rẹ̀ ṣe kú para rẹ̀ irun tó fi para rẹ̀ náà ni wọ́n fi fìyà jẹ ọ́ nínú Jahannam etí ò túmọ̀ sí pé tó jìyà pé irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọn ò ní padà yọ ọ́ o àmọ́ Jahannam ni. torí rẹ̀ mọ́kùkú fọwọ́ ara rẹ fa tíkẹ́ẹ̀tì já àná màmá rà màmá rẹ̀ já nà súnmá iná náà sì súnmá. ó ń pè ọkọ ṣẹ̀sìn ó ń fakọ sí agídí pọ̀ ó ń ronú sí ṣé màá gbà tàbí ìní gbà táwọn kò rí ìrònú náà lọ àti kó fi dé kò sí ń tọ́ka wa ti fún ọ ní wọ́n lò ló ó ló nípa pé wọ́n ń pè ọ́ sẹ́sìn òdodo wọ́n ní kó tẹ̀lé sìn òdodo ọkọ̀ láti tẹ̀lé ìsọdájú tó náà ní pé wọ́n lọ padà kábàámà ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú tiwa lẹ́yìn eléyìí wọ́n ẹ̀kọ́ mi nípa fọ́ọ̀bù lòlùbùkà ọ̀la ti ń bẹ fún ẹkún. ẹkún kí èèyàn máa sunkún nítorí ìbẹ̀rù Allah ọ̀nbẹ nù tó dà ọ̀nbẹ nù kan tó lọ́lá nítorí pé téèyàn bá jẹ́ ẹni tí ọkàn ti le jù kọjá ẹni tí kò sáànú lára rẹ̀ Allah. wọ́n dájú pé yóò ti le jù ọkàn rẹ̀ ò ní rọ̀ ọkàn rọ̀ ìbẹ̀rù Allah ó mú yàn èèyàn fi máa sunkún ọ̀dà kí ìwọ náà fi kọ́ra rẹ̀ nínú kọ́ máa sunkún àbí kó jẹ́ kẹ́kọ̀ọ́ máa gbọ̀n kọ́ máa fẹ́kún gbọ́n ara rẹ̀ ó nítorí kí ló kí ló fẹ́ mú a má lè sunkún turọ lọ ayé náà ni tẹ́ ẹ bá ti jẹ́ kó ní project tó pọ̀ ẹ̀wọ̀n pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí ẹkún bá wò ẹkún lójú àwa ẹ abrèbù kọjá sísọ ẹ mọ̀ pé irú àwọn ọmọ yẹn tó bá rí tí wọ́n sọ kọ́kọ́ ọbẹ̀ ya nàgẹrẹ ni ó máa sọ ọ́nà kó sánù ọkùnrin ìrọ̀lá ìrọ̀lá sárakúsá lọ́wọ́ kúkọ́ mọ́. tó ẹ rí i pé nínú àwọn èèyàn méje lánàbí sallallahu alayhi wa sallam tó sọ pé Allahu rabbul alamin yóò fi wọn sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ tó ní sí bòjì kan àfi tí Allah wa rajulun zakara Allaha khaliyan fa fadat aynahu kò náà ní ẹni tó tó sì rántí Allah lónìí ká kábàá pé kárí mi omijé sì ń dà lójú ẹ̀ pé wọn náà ti ronú kan Allahu rí kómijé ó dà lójú ẹ̀ tó ti ṣèrántí Allahu rí kẹ́kún tiẹ̀ gbọ́n ó pàtàkì ní ọjọ́ ogun bàdàrà sàábé sọ fún wa pé kò sẹ́nìkan nínú àwọn ọmọ ogun tánàbì sallallahu alaihi wa sallam tó kó wá lọ́jọ́ ogun kọ́ àárọ̀ àfi kọ́ jẹ́ pé gbogbo wọn ti sùn ní ìgbáradì fún ogun wọ́n máa ń pín pàtà ìjà iná wa ni ògbé ọmọ wa gbéyàn lòrùn á máa kun yà ẹ̀rọ pé rọrùn ní kèfèrí ọ̀tọ̀ ọlọ́ọ̀ ọ̀tá ànábì sallallahu alaihi wasallam ni ó ti kú pààyàn àbá ànábì sallallahu alaihi wasallam kó sùn. ìgbà àyà rẹ̀ ọwọ́ ahóhó ka'azizil mirjali gẹ́gẹ́ bí apẹ̀rin tí í ṣe máa hó nígbà tómi bá bá wà nínú rẹ̀ tá a dáná sí tómi ń hó lọ́wọ́ sí pòròpòpòpò pòròpòpòpò pòròpòpòpò bẹ́ẹ̀ ni gbáyà nàbì sallallahu alaihi wasallam yóò hó fún ẹkún tí ń bẹ Allah ya Allah tó ọba fi lè pa àwọn èèyàn yìí run kò tún sẹ́ni tó fi ọmọ lókè pẹ̀ torí gbogbo mùsùlùmí náà nì. torí ẹ̀ kéèyàn jẹ́ ẹni tí ọkàn rẹ̀ lẹ̀ ọ́ dáa o kéèyàn máa sunkún kó dáa ìyẹn lè sunkún torí pé ń bẹ̀rù Allah ìyẹn sì lè sunkún torí pé nǹkan àbànújẹ́ dé sí èwo lọ́dà nu méjèèjì náà torí ìbẹ̀rù Allah nǹkan àbànújẹ́ wá dé sí ọkọ̀ kò yẹ kó sunkún <laughs> àwọn sunkún náà nǹkan àbànújẹ́ wá dé sí ọkọ̀ lọ́mọdé àárín ẹ̀rí ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mọ́sálàìsì. sàábì kan wá wo ẹyinjú ànábì sallallahu alaihi wasallam á rí tí omijé ń dà. wọ ànábì náà ànábì náà ọmọ ah. pé kẹ́yìn tọ́lọ̀ máa ń fi sọ́kàn ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀. èdè kí bàbá rẹ̀ wá kú ọmọ jẹ chingom ọmọ ẹ̀sẹ̀sẹ̀ kó alùsùn náà ni wọ́n alùsùn náà bara ẹ wa nù Ọgá wa nù ó ní ọkàn wa ń bàjẹ́ inú owó ọdún ṣùgbọ́n àní tẹnu wa wí nǹkan kan ó nínú wa ń bàjẹ́ omijé sì ń dà ju wa ṣùgbọ́n àní tẹnu wa sọ àfi tí ó mú kí yọnu sí wa. lópin ìgbà tó o bá ti máa sun àsun hu tó o bá ti máa ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà. torí ẹ̀ akramakumullah à ń sunkún torí pé nǹkan àbànújẹ́ ṣẹlẹ̀ sí wa àti à ń sunkún nítorí pé à ń bẹ̀rù Allah èwo nínú méjèèjì lọ́ba sọ láti jẹ́. ẹ sọ̀rọ̀. dókítìlẹ̀ bá dá ní ìsìn ẹ̀yin náà máa ẹ máa dáhùn ẹ sọ̀rọ̀ ní ìsìn. à ń sunkún orúkọ fọ́ wa létí ká tó bẹ̀rẹ̀ sọ̀ láti tí ọba yí ọ ìgbà tí olóyè. so ọ wá dùn wá débi pé nù ah bọ̀dá ìfẹ́ mi olùkọ́ bọ́tí ní mẹ́rin fúlùwàsì kí ni mo ṣe ah. àti ọkàn rẹ ti allah nu sọ láti ní kẹ eh, ẹ wọlọ ọjọ́ kan mà ní ti sọ láti mọ wọn ṣe sí mi láàánì èyí ti kú omijé wa ń dà lójú ẹ èwo lọba sọ láti jẹ méjèèjì ọba sọ láti jẹ lóye wa méjèèjì ọba sọ lọ́wọ́ sáyìn létí ó sunkún náà ní abọ́ ní sunkún <laughs> ọba sọ láti jẹ láàkìn apá kan náà àwọn olùmọ́ni eléyìí ọba sọ láti jẹ àwọn sọ pé kò bàjẹ́ nítorí pé ẹkún kìí sọ̀rọ̀ kìí sì ṣe ń tọ́jú ọ̀rọ̀ wọ́n kó fọ̀tí fún ọ lóòótọ́ lórí sọ láti wọn alihamudulilayi rọ̀bì <laughs> kò sọ láti rẹ̀ jẹ torí kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ kìí sì sọ màá yọ̀rọ̀ ẹkún wọn pélé yẹn ọba sọ láti jẹ ẹni tí ó wá ń sunkún nítorí pé ń bẹ̀rù ọlọ́run eléyìí á kàn sára sí pé nítorí ṣe dá torí pé ń bẹ́ẹ̀ sábàbí tó bá jẹ́ pé o ṣe ní kọ̀kọ̀ ni sẹ́ni kò sí ń bẹ̀ kó kẹsì rántí Allah tí omijé wá ń dà lójú rẹ bẹ́ẹ̀ ọmọ abẹ lábẹ́ bòjú ọlọ́run lọ́jọ́ tí o sì bòjú àfi ti Allah eléyìí ẹjẹba akramakumullah ayẹ báwa náà kámẹ́sì jẹ́ ẹni tó ṣe pé ọkàn wo nílẹ̀ ọkàn bá ti lé ìyẹn sunkún o ìyẹn sunkún ẹkún tó sì da ilẹ̀kùn tó ń sun torí pọ̀ rántí Allah ẹgbọ́n Abubakar radiyallahu anhu ìgbà tí ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ti ń sáré tó bá kú ó sọ̀rọ̀ kan ó ní múru abẹ́bẹ́kìrín pẹ̀lú sọ́lẹ̀bì náà ẹ kọ́ Abubakar láti ẹ̀kọ́ máa ṣe sọ láti fáwọn yìí. sẹ́mi pé Aisha radiyallahu anha ọmọ dání ọmọ Abubakar kẹ́ máa àwọn ẹni ire tó ti lọ ní ìsìn ká pé láyé ìsìn ọmọ tí ó wà gan làwọn afẹ́ ọmọ rẹ̀ àwọn afẹ́ rìnrìn àjò ká sọ pé ẹ bá mi jíṣẹ́ kọ́ máa kí òmí lágbájá kọ́ máa mójútó gbogbo tí mo máa ṣe ọmọ rẹ̀ sì níyàwó wa kí ló kọ́ lálẹ́ òní ó pè é ẹ̀ ló dádì ẹ kú oríire báà mi kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn afáwa ni wọ́n ní kí wọ́n sọ fún yín ẹ má tóbi mọ kọ́kọ́ sọ fún yín àmọ́ èmi ló yẹ kí n kọ́kọ́ fún yín ròyìn yẹn hmm? ìròyìn ayọ̀ wọn lẹ́yìn lẹ́yìn wà kó ṣe wá gbà títí tí wọ́n fi dé Allahu Akbar bẹ́ẹ̀ ni àárẹ̀ ẹ̀kọ́ láyé ìsinmi bàbá ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ sọ fún Abubakar kọ́ máa ṣe sọ láti fáwọn yẹn àìṣe òjíṣẹ́ àwọn èèyàn yòókù náà òjíṣẹ́ náà ṣé ẹ fẹ́ máa gbómi lẹ́nu mo ní ká ẹ sọ fún Abubakar kó máa ṣe sọ láti fáwọn èèyàn nígbà tó kọ àìsà wa ni wà nẹ́bí sọ́lọ́ bá rí àpéyà ní tíṣẹ́ kábùbákàr nígbà yẹn lómìn kábùbákàr ọkàn rẹ̀ ti rọ̀ jù ó ti lẹ̀ jù ìrírí dira rẹ̀ mú bọ́bá ti dẹnu lé àlùkùrá ni yóò máa sunkún ní. Allahu akbar èlé múra rẹ̀ dúró tó bá ti dẹnu ilé alukurani yóò máa sunkún ni. Ànábì ni Ali Abubakar náà ó ní ẹ̀tọ́ fún kó máa ṣe sọ láti fáwọn. Eléyìí túmọ̀ sí pé káni jẹ́ni táwa náà máa rántí Allah tí ọkàn wa tí ó máa rọ̀ tí ó máa lẹ̀ káàfin lè máa sunkún àfi ká máa kà á nípa àwọn arọkọ ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú àwọn ní tí ó máa kọ́ wa nípa bá ti ṣe jẹ́ ẹni tí ọlẹ̀ a máa gbọ́ àwọn dáadáa tí ọlọ́run fẹ́ máa ṣe àwọn àìdá tí ń fẹ́ ká dínà sí dáadáa tó ṣe láti nǹkan ẹni tó bá ṣe báyìí irú aburú tí ń bẹ lẹ́ni tó bá ṣe báyìí àwọn nǹkan tí yóò dàbí ìgbà tí at-targhibu wat-tarhib dájú máa ń ṣèyàn lójú kòkòrò pé ẹ ṣe dáadáa ẹ jìnnà ṣàìdá. torí ẹ̀ ló ti jẹ́ kí tẹ bá lọ sí àwọn tíra hadithi gbogbo yẹn. gẹ́gẹ́ àwọn al Muslim Abu Dawud an-Nasa'i at-Tirmidhi ẹ̀rí tíra yẹn bẹ̀ Kitab ar gbogbo àwọn kẹtẹ́ máa gbọ́ tọ́kàn yín ó fi lẹ̀ irú ẹ̀ wọ́n sọ ibi tá à ń bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kò yẹ pé gbogbo ògbà á kàn máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ haram wajib mando makro mubah mo rò pé yé wa bí wọ́n fi là á máa ń kọ́ yín gbogbo ògbà ọkàn máa le ọkàn máa le kó pé sẹ̀ríà náà là ń kàn kọ́ yín gbogbo sẹ̀ríà sẹ̀ríà sẹ̀ríà tá a bá sọ̀rọ̀ fífi lọ títí á mú tàkàn wá a sọ pé nǹkan kan ṣẹlẹ̀ ńgbà báyìí lóòótọ́ ni o tẹ́ ṣe ti rọ́ o ìta àwọn tẹ̀bílíìgì tá ń parọ́ ká o so nígbà tí ẹ bá sọ̀rọ̀ lọ títí títí tí ẹ wàá mú nǹkan kan wá ẹ rí i pé àwọn ẹni tí ń kẹ́kọ̀ọ́ yẹn wọ́n tura ká wọ́n tura ká torí kíndìn máa ń tọkọ̀tọ̀ ẹ rí tọkàn àwọn èèyàn lè pé yàrá ọ̀tọ̀ <laughs> àmọ́ tí ẹ bá tí wàá mú àwọn nǹkan ah! ẹ rí i pé ọkàn wọn rí nǹkan kan dì mú bẹ́ẹ̀ orí lọ fún báwọn ẹ máa mú àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ẹ máa láàrin ti ń laarin láàrin lọ́kàn àwọn ọmọ ti ń ma máa lẹ̀ ọkàn àwọn ti ń gbẹ́kọ̀ọ́ ma máa Nitori nítorí kò pé wa kí la fẹ́ mú jáde nínú ẹ̀kọ́ ẹni tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ bá ẹni tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ ọkàn rẹ̀ gbọ́dọ̀ lẹ̀ níbi tọ́kàn rẹ̀ ti lẹ̀ níbẹ̀rù ọlọ́run ó ti wọbẹ̀ níbẹ̀rù ọlọ́run bá wọbẹ̀ ẹ rí i pé yóò lè rọra rẹ̀ láti lè máa sunkún nítorí kọ́ra sí Allah. ẹ̀mí ló náà ronú Allah nínú ìgbésí ayé wa bíi bá ń ṣe ń ronú owó ẹ kò ní lásán ṣàpèjúwe títí bí bá ń ṣe ń sọ̀rọ̀ ẹlòmíì ò sì ronú Allah ó sì ti ṣe sọ láti dórí Maghrib ó pè ìṣá ìfá gbogbo Allahu Akbar ìsàsìkè àtàkásálámà ká máa lọ náà ní kálukú ti calculation ni pé ok mm, ẹnìkan tí mo wá lọ lẹ́yìn àfúrì ó lòun abami ní ẹ̀yìn ṣáì òun ò mọ̀wó iṣẹ́ wa abẹ́ ẹ̀kọ́ ni sísọ láti bá ti fẹ́ gùn jù ẹlòmíràn sáré kó bàtà rẹ̀ yóò ṣe dìgbà tí amúnusẹ́mú òun òun fẹ́ lọ wẹ́ nìkan ó tú lẹ́nu torí owó àrònú Allah tó bá ń ṣe ronú ilé ayé tó láti wá bẹ́ẹ̀ tuntun bẹ́ẹ̀ ló ti jẹ́ pé tíyẹn bá lọ sí ṣe hajj ká pé ìjọ tẹ́tẹ́ gbéra kúrò ní Mínà that is àárọ̀ ọjọ́ kẹsàn-án nínú oṣù Dhul-Hijjah ẹ fẹ́ gbéra kúrò ní Mínà lọ sí Àràfà ẹ sì mọ̀ pé ìrìn tí ń bẹ láàrin Mínà sí Àrọ́fà ọ̀nà sẹ̀díẹ̀ torí láàrin Mínà sí Àrọ́fà Muzdalifa tún wà bẹ̀. ẹ wá gbìyànjú pẹ̀lú àwọn tẹ̀m̀bẹ̀ pẹ̀lú wọn báyà stéètì lẹ bá lọ báyà wọn àwọn tí wọ́n dá dúró wọ́n máa ń lọ internationally lẹ bá lọ ọkọ̀ wá báyìí tó wọ́n ní oníkálukọ wá bí yọba ti ṣe lọ á yọ da ike kẹrin sẹ yọ da ike kẹrin torí kọkàn wa ti le jù nínú àǹkà tí ó jẹ kọkàn wọ ọ̀rọ̀ lélẹyìn wa torí tó bá gbéra láti mìíràn má pọ̀ fẹ́ lọ lẹ́ni tí ó rìn nígbà tí mọ́tò wà o nítorí pé kí nǹkan máa mọ̀ fẹ́ la wàhálà bọ́ra mi lọ́rùn òǹkọ́ o tẹ́rí tẹ́ bá gbéra báwọn tẹ́ máa lọ láti Mínà tẹ́ lọ sí Àràfà tẹ́ bá gba ojú ọ̀nà àwọn ẹni tí ń rìn lẹ́sẹ̀ subhanallahi alazim a èèyàn bá jórí ahun èèyàn lè bú sẹ́kùn nítorí pé bó ṣe rí àwọn èèyàn àti funfun àti dúdú àtọ̀dọ́ àtàgbàlagbà lọ́kùnrin lóbìnrin tóníkàlùkù jẹ́ pé ibi tó fi síwájú náà ló fi síwájú. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك lórí kóníkálukú èyí tó fi síwájú ló fi síwájú kò sẹ́ni tí ó sọ̀rọ̀ alẹ́ fẹ́nìkan láti má mú kọjú síbi tí ń lọ ẹni ó mú bàbá rẹ̀ tó ti darúgbó àbí ìyá rẹ̀ tó ti darúgbó wá ìyànjú bóun ti ṣe pọn bàbá bóun ti ṣe pọn màmá ti ń gbà àti bó ti ṣe rí arúgbó kùjọ́kùjọ́ tóun náà mórílé bíi tíwọ́ ọ̀dọ́ tó mórílé kí ló ní kálukú wá ń wá ìyọnu Allahu Rabbul Alamin a lè sunkún débi wípé kò ní sí àyè kankan lẹ́yìn ju rẹ̀ máa fi fún omi jẹ. tómijọ́ sàmàdà èèyàn ronú ọjọ́ gbẹ̀ndàlùkìyàmà pé ọjọ́ yọ ga ọjọ́ yọ ga bá a ti ṣe yẹn ọba bá ti lè jẹ́ ọkùnrin kò yóò wò ó lẹ̀ níláyé rẹ àti nílùú rẹ̀ àti wọ́ àti òun tí ìwọ jẹ́ mẹ̀kúnnù àti dọ́dọ́gba àsọ̀kan náà ìlọ́dẹ àti ìbora ni ẹnìkan ò gbọ́dọ̀ lu pátá ẹnìkan nínú yóò sì gbọ́dọ̀ wọ àwọ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ṣe wà náà nù Allahu akbar tí a bá ronú nípa eléyìí èèyàn ó rí àpèjúwe báwo níjọ́ gbẹ̀ngàn òkèèyà mọ̀gán ti ṣe rí. láti yorùbá àwọn náà wo wọn ní bá àdọ́run rí asáda àràfá rí torí pé ní àràfá yẹn ó rí pé gbogbo kálukú gbogbo kó wá you are in a unique uniform. àfàwọn obìnrin tọ́lọ̀ wọn bá gbà fún ike káwọn sáàtì bora tiwọn aṣọ yòówù wọn lè fi gbé ẹ̀ṣọ́ràmù tiwọn. gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kọ́kàn wọ́n máa lẹ̀ ẹ̀jẹ̀ káwọn náà máa mójútó. ìka pé nìsín wọ́n ń ṣiṣẹ́ kan ó ní í ṣe pẹ̀lú àti mú kí ìgbáyé gbádùn àwọn èèyàn láwùjọ kan kọ̀rọ̀ ipa fẹ́ kọ́ gádà sórí odò tí ń sàn. tí kì í fi bẹ́ẹ̀ rọ gbogbo ẹni tí máa sọdá lọ́rùn. gbogbo ará wa ronú pé ẹja kọ́ gádà sórí odò yìí. wọ́n pe èèyàn ńlá wọ́n pe èmi so gbogbo èèyàn péjọ bẹ́ẹ̀ ó dàgbọ́ sí pé búlọ́ọ̀kì ẹ̀yọ̀ kan wọ́n náà bá wọn gbé. yọ kọ ní ìtẹríba yọ kọ ní ìbẹ̀rù Allah. bákan náà ẹnì kan náà bá wọ́n kọ́ mẹ́sàlásì rẹ̀ ní alimadina anabi náà bá wọn gbé ẹni tí wọ́n fi ṣiṣẹ́ àwọn sàhábà àwọn wá rí pé kò sáàyè fáwọn láti lọ́ọ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ ìgbà tó bá jẹ́ kọ́ ga wa anabi sallallahu alayhi wa sallam ní ṣiṣẹ́ báyìí. لئن قعدنا والنبي يعمل لذاك منا عمل مضلل táwọn àwa fi lè jókòó táwọn àbí èsì ti ń ṣiṣẹ́ táwọn àwa ń wòran à eléyìí ní ti máa díyàn sọnù. bẹ́ẹ̀ni ẹ̀sìn wọn kọ́ mọ́tíláṣí wọn náà lọ bá wọn kópa ń bẹ̀ wàá rí tọkàn rẹ̀ ń rọ̀ wàá rí tára rẹ̀ tẹ́gbẹ̀ rẹ̀ ń lẹ̀ wàá máa níbẹ̀rù Allah èmi kẹ̀ mọ́kọjá bẹ́ẹ̀ ọ̀mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ni ìgbéraga nù. irú wọn ò lè jókòó kọ́mọ wa jẹ́ kó rántí Allah omijé eruku eruku ọ̀yà máa dà lójú ẹ̀ akramakumullah àwọn náà ń bó káàkiri láti jẹ́ ẹni tó ṣe é ké ọkàn tiwa náà lẹ̀ ọkàn ọkàn Allah mọ̀ sunkún sunkún báwò sunkún báwò. torí ẹ̀ ló jẹ́ pé àwọn olùmọ̀ àti máa ń kọ́ wa ní sọ́k máa kọ́ wa ní sọ́k náà rí i pé gbogbo ẹ̀ lè ó lè gajigaji kálukú ti ah, kálukú ti kánjú wọ́n ń wo pé adúrò òfin yìí bó láti mà bá lọ bó láti ṣe kí ni wọ́n kàn fi ọ̀dà àwọn tó bá àwọn tó bá wọ́n kàn mọ́rọ̀ kan wà nìkan wà nù síra ìlọ́jọ́ báyìí báyìí báyìí ẹ̀sìn ní táwọn èèyàn tó túra ká. nítorí pé tá a bá tírè ní wọn lọ lórí líle líle o irú àwọn èèyàn wo la fẹ́ kó jáde àwọn náà ń bùkátà kọkàn wà kọ rọ kọkàn bá rọ ìbẹ̀rù ọlọ́run pọ̀ nínú ẹ̀mí ẹ̀jẹ̀ ni tó ṣe pé ẹ bá rántí ọlọ́ọ̀ ẹ̀ máa sunkún pàtàkì lè pàtàkì púpọ̀. الله رب العالمين ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا ومن سبل ń لن lulẹ̀ lẹ́ni سبل ń لن wọ́n máa ṣubú lulẹ̀ lẹ́ni tí ń sunkún yóò sì máa ṣàlékún payà ọlọ́fun wa. nínú àmì àwọn olùgbàgbọ́ òdodo òun ní pé ìgbàgbọ́ tí wọ́n ní sí Allah á máa mú wọn sì rántí Allah òsùnkún torí Allah kọjá gbogbo bá ń sin lérò kọjá gbogbo bá ń sin lérò tó kárántì Allah ká sunkún ara ìmánì tó lágbára ni sábà sunkún yẹn ó túmọ̀ sí pé ìwọ ti dé lẹ́bù kan tó ga nínú gbàgbọ́ òdodo ẹ̀sìn rẹ ó tún wá dáa ju tàwọn ẹni tí ò rí bí rẹ. ìdíkọ́ kan máa sunkún mùnáfíkì o wọ́n pẹ̀sìn rẹ ọ̀dá ọkàn máa sunkún náà ni bí ẹni tó yẹ kó ń ṣẹlẹ̀ má mú fún wa gbogbo àwọn àyà Kùránì ni ó sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ kàbìtì kàǹkà téèyàn bá gbọ́rú rẹ̀ tí ó jẹ́ pé ẹ̀rù Ọlọ́run yẹ kó báyàn ní ọmọ sunkún àsunkún àǹkàndùn yìí náà ni àǹkàndùn náà ni àwọn adébi tá a ti fẹ́ ṣàdúà fẹ́ ṣàdúà fẹ́ pín yàtọ̀ sí irú ìtọ́ wa lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àfikún tiwa ló tún lékele. àní Allahumma ah, kí ló bí ẹkún tí Allahumma yẹn ló bí ẹkún adúrú ayé alukurani tó dọ́rọ̀ ọlọ́run tó ń kà tó yẹ kó o sunkún ẹ máa kí alukurani lẹ́ni tí ń sunkún àbí ká ẹ máa gbọ́n ayé lẹ́kún. gbogbo eléyìí ọ̀tà wọ́n á sọ Allahumma wọ́n fi wá lẹ̀ lásán aláwọ̀mọ̀ sànù wa méjèèjì ọ̀pá wa aláwọ̀mọ̀ ràn wá lọ́wọ́ kójú ọmọ rẹ̀ aláwọ̀mọ̀ àwọn ọmọ wa jẹ́ wọn orí sí aláwọ̀mọ̀ ẹ bá sùn. <laughs> ó mú fura dání ó mú fura dání gbàtẹ́ nǹkan ọ̀rọ̀ lọ. ìdá zolzilẹ̀ ti ọ̀rùbó zelzala kí ni ò tó pààyàn lẹ́kún bí? jọ tí a bá mi lẹ̀ ní mímí rẹ̀ gidi kí ni ò tó pààyàn lẹ́kún bí? وأخرجت الأرض أثقالها sílẹ̀ sì kó gbogbo ẹrù tí ń bẹnu rẹ̀ jáde tọ́pọ̀ dànù. وقال الإنسان ما لها kéèyàn sọ pé kí ló ṣẹlẹ̀ ẹ dákun gbogbo eléyìí ò tó pààyàn lẹ́kún. يومئذ تحدث أخبارها ọjọ́ yìí nílẹ̀ ọkùnrin ara rẹ̀ yóò pìtà ara rẹ̀ yóò sọ bọ́rọ̀ ṣe jẹ́ bí anna rabbaka awha laha kólú ẹlẹ́dàá rẹ̀ ó ti ránṣẹ́ sí i kíkẹ́ bó ń ṣe mí nìyẹn. yawma'idhin yasduru an-nasu ashtatan lèyọ́rọ̀ a'malahum ọjọ́ yẹn làwọn èèyàn máa yọ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ tí káńkọ́ máa jáde lọ́tọ̀ọ̀tọ̀ lọ́ máa jáde lọ́tọ̀ọ̀tọ̀ láti rí tẹ́tọ́ gbélé ayé sí i ni òtó pààyàn lẹ́kún bẹ́ẹ̀ iṣẹ́ wo ló ṣe iṣẹ́ wo ń dérò rẹ̀ ṣe sínú rẹ̀ ń dùn tó ń mú kókó tó ń gbé mu ibi gbogbo wa náà mọ̀ pé iṣẹ́ wò la ṣe rere wo la ṣe táà ti fi àìdá bàjẹ́ gbogbo eléyìí ò tó pààyàn lẹ́kùn. faman ya'mal mithqala dharratin khayran yarah ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rí kó kéré kọ́ mọ gẹ́gẹ́ bí ọmọ anágún yóò rí tẹ́lẹ̀ yóò tó pààyàn lẹ́kùn. waman ya'mal mithqala dharratin sharran yarah ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ ṣé gbogbo eléyìí ò tó pààyàn lẹ́kọ̀ọ́ wọn á ṣe aláhùnmá wọn fi bí pa wá aláhùnmá wọn fi bí alẹ́ pa wá aláhùnmá tàánú wa já máa rí jẹ lọ́jọ́ búrẹ́dì ọ̀wọ́n ẹ̀wọ̀n á sunkún. ó túmọ̀ sí pé ayé lọ́pọ̀lọpọ̀ fálà wọn á dààmú fálùkìyà àmà tó ẹni tó gbọ́ ìtumọ̀ alukurani yìí gan ṣe báwọn ká tó pé àwọn èèyàn táwọn ò tẹ̀ gbéde lárúbáwá. ẹ sì máa wà alukurani tẹ̀ ẹ̀ rí yẹn o wàláhì bá ọmọ tuma rẹ̀ tó bá yẹ kó máa ronú nípa bá ń ṣe ń ké lásán ẹkún òbí ọ bá ọmọ tuma tó ń ké àdé sọ̀rọ̀ lásán tá a máa wá tẹ́ẹ̀nì sí mo kàn fẹ́ kà àti sànàbí mo wá kà bí alukurani wọn sọ pé khayrukum khayrukum man ta'allama alukini jẹ́bẹ̀. ìníjẹ sí alukur'an ni mò ń ké ni alukur'an ọ̀rọ̀ lọ́ọ̀ni. yìí kàn sí fún ọmọ ara mú lásán ara kò ti tajwidi báwọn òfin ọmọ ké tòfin tòfin ọ̀rọ̀ tẹ̀lé alukur'an tartila. tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé táwọn náà jẹ́ ni tó ṣe wípé a máa bẹ̀rù Allah. a máa ṣubú forí kanlẹ̀ fún Allah lẹ́ni tí ń sunkún tí ò jẹ́ ti kárí mi lẹ́ni tí ń sunkún tí ò jẹ́ ti múnáfìkì wa yaziduhum khushu'a eléyìí ó tún máa ṣàlékún ìtẹríbọ ọkàn fún wa yóò máa ṣàlékún ìbẹ̀rù Allah fún wa. الله رب العالمين فصلين من سورة الإسراء آية كيف اللي لقر وتواصل من سورة النجم آية فقدين يوغوتا تيتي يوغوتا أني أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبقون ṣé ọ̀rọ̀ tá à ń sọ fún yìí ní yà yín lẹ́nu ẹ̀wọ̀n arẹ́rìn tí kò ẹ máa sọ fún ẹ̀rẹ́rìn tí kò ẹ máa sọ fún hmm, ọlọ́run pàkíyèsí tọ́pọ̀ sọ̀rọ̀ tá à ń bá yín sọ yìí ní yà yín lẹ́nu níta bá máa sọ fún ẹkún yín kì í sẹ̀rìn tí àwọn èèyàn bá jẹ́ ni tó mọ ẹ̀sìn dáadáa ẹ̀rín kọ́ ni ó máa gbẹnu wa ẹkún ni ó kọ̀ lẹ́nu wa nítorí pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ gbogbo ẹni tí bá ń ronú á mọ̀ pé a ní nǹkan kan tó fi ni lọ́kàn balẹ̀ wípé báyìí báyìí làtúbọ̀tán owó rì ẹni tó bá ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n ì sọra lẹ̀ gbogbo gbà nínú tọrọ àforíjì nínú bẹ̀rù èyí kan pé kí ló dé tí bàbá èèyàn ṣe bí yàn ni ìwọ́n pé kí ló dé tí ìyá èèyàn ṣe bí yàn ni ṣùgbọ́n lé ayé tá a wà yìí á ilé àdánwò ńlá ni o báwo la ṣe parí rẹ̀ láyọ̀ tá a wà lùjánà wàláhì kìí ṣeré kìí ṣeré rárá rárá kí á lọ́wọ́ àárẹ̀ rìn àárín tákìtì wọ́n ti dẹ́ lómi mà gbogbo ní tó bá ti jẹ mọ́rọ̀ ẹ̀rìn àbí ọ̀jẹ̀ mọ́rọ̀ ẹ̀rìn kọ́ńkọ́ńkọ́ lórí kìnnì lórí kìnnì ó fi di pé àwọn èèyàn ń fẹ́ orí eléyìí wọn mọ̀ pé orí rè ó pé ní lẹ́bù ọmọ èèyàn nu ilé ayé gan wọn ọ̀jẹ̀ tẹ́tẹ́ ni ilé ń dùn ún nú bá à ń torí pé ilé ayé gbogbo èèyàn mọ̀ pé ilé àdánwò ni kìí dùn títí kọ́mọ kan gbogbo ń tẹ́ bá rí ti ń dùn máa ń láyé lọ́ padà kan náà ni kí wọ́n ní ń kọ́ lẹ́nu tó bá jẹ́ pé ipò ni wọ́n ti dágbà sí wọ́n máa jẹ́ títí tó bá ti pásìkò yẹn ń súnmọ́ ìbànújẹ́ lọ́bẹ̀rẹ̀ tọ́mọ ṣe wáàzí àbáàdì ni ọ̀fọ̀ bá filẹ̀ nílé ayé gbogbo kùtà náà wáyà filẹ̀ ńdọ́kan ó ti ṣe wáàzì ntẹlẹ òun náà ti ń pàrọwà fúnra rẹ̀ pé wọ́n padà fi ilẹ̀ tó bá jẹ́ pé kò tí wọ́n rò mọ́ kú ni bí òní dérò rẹ̀ òní padà kú wọ́n kú ọ́ padà kú náà tóbílẹ̀ ayé ti ṣe rí nù wọ́n ní adégún adéòtúngún ìdùnnú ladégún ìbànújẹ́ ladéògúnmá báyìí ti ṣe wà. ẹni tó ní bàbá olówó ńgbọ́ ya tó ní kíni olówó àtijọ́ ni báyìí ti ṣe wà. ó ti rí jẹ́ yàtọ̀ sí pákó ńgbọ́ bá wọn ni kò rí nǹkan kan jáde mọ́ o àyàfi pákó báyìí ti ṣe rí nu kí ni ń dùn mọ́. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ fún ọ pé ó rìn tayọ gbogbo bí tọ́ wọkọ̀ dé ó ti ní mọ́tò kò ní mọ́tò náà ọ wà ó ti ní mẹsìnì kò ní ọkọ̀ ti lálàáfíà kọ̀ lálàáfíà mà wọ́n lọ já sí rẹ́rẹ́ ó ti ní làákà orí ti dàrú ọ̀pọ̀ ilé ayé ti ṣe rí ni kí àlàáfẹ́ máa yọ ẹni nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀rín àárín tákìtì ni ọmọ àárín lórí irọ́ lọ́mọ sanra rẹ̀ dànù yóò rò kó rí dáadáa ló ń wà kò ní í máa rò torí pé ní ìsìn ẹ̀rí kí tí nǹkan ìdùnnú náà bá dé ẹ máa sọ ẹ̀rín rín ẹ máa sọ́nù dùn lọ́lọ́mọ tí ó lọ́la tó bá ti wá sí ayọ̀yọ̀ ìwọ ló ní rí bí gbẹ́sẹ̀ lé mà tó bá ti yọ̀ níwọ̀n bá ọlọ́run bá tiẹ̀ pé kí nǹkan míì tó yàtọ̀ sílé ètò ṣẹlẹ̀ tó ń fi dunnú bá tún ṣẹlẹ̀ ó rẹ̀ ni dúró tì ọ́. torí rẹ̀ jẹ́ ká jẹ́ni tó ṣe é pé àní jẹ́ kí ẹ̀rín rọ́kọ́ bá tiwa jẹ́. ẹ sì rí kẹrin ọ̀pọ̀ àmì pé làákàyè ọ̀lẹ ni kẹrin bá ti pọ̀ àwọn olùmọ́ni ó túmọ̀ sí pé làákàyè ò pé dáadáa ní ìsìn ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ní tí wọ́n á mọ̀ sí dáadáa <laughs> gbogbo ọ̀rọ̀ ẹ̀rín náà ló fi dáhùn ó yẹ kó lọ sí psychiatric yẹn ní kíkì í ṣe ẹni tí máa ń ṣe tí máa ń ṣe ń bojú jẹ nìkan ní nǹkan sọpọlọ rẹ̀ mo fẹ́ bá yín sọ̀rọ̀ tó pàtàkì tó yẹ kẹ́ gbọ́ tó fi tún ayé yín ṣe sálùkì yá màá yín ó lè dáa <laughs> ẹ̀yin ẹ̀yà wàláhì kí ló dé ọ̀rọ̀ ẹ̀rí wá ní nǹkan tó fẹ́ bá a sọ ni o tún sọ̀rọ̀ kò tí ì lọ títí <laughs> eré là ń sè ní ẹ̀ ń ṣe kọ́mẹ́dì ni ẹ máa kíyèsí àmì kí nǹkan kan ṣe ọpọlọ yẹn nù kì í ṣe gbogbo gbà iná lẹ́rìn ló nítumọ̀ ẹ̀dín ẹ̀rín kù àwọn èèyàn tẹ̀ ń rẹ́rìn sí náà wọ́n ní ẹ̀rín kì í ṣèfẹ́ ìrọ̀kẹ̀lẹ̀ máa bóyún wájú èèyàn wọn náà ló tún ṣe é sùkà ìsì máa rẹ́rìn sí wàá sí ìfẹ́ wa lẹ́nu ìsèfẹ́ tó tí ẹ̀rín bá ti pọ̀ jù làákàyè máa lẹ lílẹ làákàyè náà ló bí làákàyè ó túbọ̀ máa lẹ sí ni ẹ máa rí inú àdìsí anábì Muhammad sallallahu alaihi wasallam pé ìtọ́pọ̀ nínú ẹ̀rín rẹ̀ ló rẹ́rìn músẹ́ ni àwọn àyè kọ̀ọ̀kan ìjèjì lẹ́tì gbọ́kọ́ rẹ́rìn eyín parí ẹ̀kẹ́ rẹ̀ sí hàn. kò ń torí de eléyìí dáhà náà gbìyànjú ká dín ẹ̀rìn wa kù nínú ilé yín tẹ́ bá jọ jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò ọmọ kan bá wà tó jẹ́ kí gbogbo ọ̀rọ̀ ẹ̀rín náà ni màá fi rìn ọmọ kan wà tó bá yóò rìn mú sẹ́nu àwọn bàbá màmá yín ọmọ kíyèsí ọmọ pé ọmọ yìí lọ́fẹ́ nílàáka ìjù gbogbo àwọn yòókù lọ. bẹ́ẹ̀ bá mọ̀ jọ́tẹ́ iná bá ti bí màmá ṣàkíyèsí. àwọn ọmọ tó jẹ́ pé ọ̀rọ̀ tọ́rọ̀ ẹ̀ ni kò tọ́rọ̀ ẹ̀ ni àrín tàkìtì ni ẹ tètè kíyèsí wọn. ọmọ tó jẹ́ pé ọmọ nítọ̀ kọ̀ǹtù ara rẹ̀ jẹ́ pé kò ní rí ẹ̀rìn àrín máa pariwo ambọ̀sibọ̀sì yóò rìn yóò máa tàkìtì ẹ̀yin náà tún máa kíyèsí kọ́ ọmọ yín ní làákàyè kẹrin bá ti pọ̀ ó túmọ̀ sí pé làákàyè ọ̀fẹ́ sí torí ẹ̀ lu ẹlẹ́dàá ń sọ pé ẹ̀ ń rẹ́rìn ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa sunkún ẹkún ló yẹ kẹ́ ẹ máa sùn rẹ̀ ló ti jẹ́ pé tí a bá péjọ tá a máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí bùkátà ká yára wa ńlá ka yìí àbájá ẹ̀ pé a fẹ́ yànnàna kí lòfin sọ nípa nǹkan kan tó bá yẹ pé nìkan bá ń bẹ nínú ìjókòó àti àpéjọ yẹn tó yẹ pé ẹ̀rín rẹ̀ ti pọ̀ jù ẹnì fẹ́ fọ̀rọ̀ lọ. ẹ̀rí kìtà wá béèrè lọ́dọ̀ ilé kí lẹ́yìn rí sí ẹ̀yìn kọ́ kí lẹ́yìn rí sí ẹ̀ pé mí ni mo rò pé ń gbọ̀ bá yá àmọ̀ sẹ́yìn náà torí kìí ṣe gbogbo ọ̀rọ̀ náà làá máa sọ nítorí pé làákà ìtì ẹ̀ pàtó ẹgbẹ̀rin ló ti pọ̀ ń bẹ̀ jù kò sí ẹdín ẹ̀rín kù jamaa ẹdín ẹ̀rín kù ẹ má jẹ́ ọjẹ́ pé ẹ̀rín ni wọ́n á gba èyí tó ṣe kókó nù látàì lọ́wọ́ yín ẹ wá ní jẹ́ni tí wọ́n máa ka ọ̀rọ̀ rẹ̀ sí wọ́n ti máa wò pẹ́ni tí ò gbádùn àbí wọn náà rí bí ṣe máa rẹ́rìn eléyìí pàtàkì jamaa. So, wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi bin mas'ud ọlọ́run ọba kó yọ́nú sí i. وني قال لي النبي صلى الله عليه وآله وسلم اقرأ علي القرآن قال النبي صلى الله عليه وسلم صفنك كالقرآن فمي قلت يا رسول الله واني لا ينسى الله أقرأ عليك وعليك أنزل إن كافوك ولو لن في سوكالفون kìí ṣe pé kà á kí n mà bọ́ màá kà kà á wọn fẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ kọ́ni ṣe ké fún ọ ìwọ náà lọ́lọ́run sọ̀kalẹ̀ fún. ọ̀rẹ́ inni uhibbu an asma'ahu min ó ní tó ṣẹlẹ̀ ni pé wọ́n fẹ́ láti gbọ́ lẹ́nu ẹlòmíì wọ́n fẹ́ láti gbọ́ lẹ́nu ẹlòmíì. فقرأت عليه سورة النساء مواقع سورة النساء فالنبي صلى الله عليه وسلم تيسي أبور إليك من القرآن حتى جئت إلى هذه الآية وقعت تتقسم في دوري آية فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك وجئنا بك على هؤلاء شهيدا ǹjẹ́ báwo lọ̀rọ̀ ó ti ṣe rí tá a bá mú ẹlẹ́rìí kọ̀ọ̀kan wá láti inú àlòmọ́ kọ̀ọ̀kan tá a wá mú wa nàbì sallallahu alaihi wasallam náà wá lẹ́lẹ́rìí lórí gbogbo àwọn èèyàn wọ̀nyí. anábì ní hasbukal al ó ti tó ọba àwọn ó ti tó ọba àwọn ní ìsìn. faltafattu ilayhi. فإذا عيناه تذرفان وبالك يجور مجيج تنداو مجي متفق عليه الإمام البخاري حتى مسلم لو بابا إلا في آية إنك كم دن دليل روتية كل الطعيالكم ẹyin mẹ́yìí òjò tó ti rọ̀ sílẹ̀ ti mú lọ́dọ̀ rẹ̀ lọ́ọ̀kàrú ayé àyìn tó ó tún lè ké ní pẹ̀kú kékeré kó tó máa lọ. Sàhábì táyà ọkà débí فكيف إذا جئنا من كل أمة بشهيد báwo lọ̀rọ̀ láti inú àlùmọ́ kọ̀ọ̀kan wọ̀jú náàbì kàrẹ̀ ẹ̀hán ọ̀là ìṣẹ̀hìdá tá a mú tẹ́lẹ̀rí lórí àwọn èèyàn yìí tọ́jú náà kó lọ́rọ́ ó sì rí njọ́ náà. ọjọ́ ọjọ́ ńlá ọjọ́ ńlá ọjọ́ lórí àwọn èèyàn rẹ̀ ìwọ náà wàá jẹ́rìí lórí àwọn èèyàn tiẹ̀ náà ṣé wọ́n gbọ́ àbí wọ́n gbọ́ ó jíṣẹ́ fún yín àbí ò jíṣẹ́ fún yín kí lè ṣe ó ti rí a gbọ́ pé wọ́n máa nàbì wà lẹ́lẹ́rìí táwọn èèyàn tá a láà jíṣẹ́ fún ó sì gbà pa jíṣẹ́ fáwọn ọkọ̀ àyànlẹ́kùn pápá jùlọ ànábì sallallahu alaihi wasallam nínú hadith eléyìí tí imaamu Bukhari tó gbé jáde nípa ọ̀rọ̀ yìí ó ní wọ́n mú anabi nuh alayhi salam wa tó bá dijọ́ gbẹ̀ngà lùkìyàmà ọlọ́ọ̀lẹ́dàá wa sọ pé wà nuh ṣé o jíṣẹ́ fáwọn èèyàn rẹ àbó jíṣẹ́ fún yóò ló ń jíṣẹ́ fún wọn wàá bi àwọn èèyàn anabi nuh alayhi àwọn bá ní kò kò ọdọdọ wa ni àárí <laughs> rí ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta ló fi jíṣẹ́ Allahu fún ẹ wá gbọ́n tí wọ́n sọ káàrí ọ̀dọ́dọ̀ wa. táwọn yóò jẹ́rìí fún yoo ri ní ìsìn. النبي نوح عليه السلام قال أمة محمد صلى الله عليه وآله وسلم الأمة Àlùmọ̀ Anabi صلى الله عليه وسلم آه. àti bóṣubú ìránṣẹ́ àkọ́kọ́ làwọn èèyàn ìránṣẹ́ gbẹ̀yìn ọ̀jẹ̀rì fún bẹ́ẹ̀ ni tó bá ka alukurani tó bá rí kọ́lọ̀ tó sọ sóra kankan lẹ̀ ngbà yín ti yín kí ni ẹ fẹ́ sọ nípa Nuh pé ìránṣẹ́ ọlọ́run ó ti ṣe ọlọ́run lájẹ pé òfin فكيف اذا جئنا من كل امه بشهيد وجئنا بك وجئنا بك على هؤلاء شهيدا فليس ما سكين القران يا ام بكاتا في كفاكي ان بكاتا في كفاكي مانتانكي كما وارونوني فانتانكي أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إلى ديت ما رونني قال القرآن أبي أقرأ بدون بلول يا وقاين أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وارونن قال القرآن lálùkùránì tó ṣe pé tó bá lọ jẹ́ kọ́dọ̀ ẹlòmíì tí yàtọ̀ sí Allah ló ti wá ní ẹ bá rí ìyapa tí ó pọ̀ nù kí ló dé tẹ̀ máa ronú pa alukur'an torí ra dúpẹ́ fọlọ̀ ìdáwà náà àbá àti ẹ̀jẹ̀ pàìsí lárúbáwá mùsùlùmí làwà ẹ jẹ́ ká gbìyànjú láti máa kí alukur'an ká sì gbìyànjú láti máa ronú ká mọ ìtumọ̀ táǹkì ká máa ronú nípa rẹ̀. eléyìí náà ló bí ìdánilẹ́kọ̀ọ́ nípa ìní àlàyé ìtumọ̀ alukur'an eléyìí tó jẹ́ tafsir eléyìí tí ó yẹ máa wáyé ń gbogbo gbà láti kíkà gbọ́ àgbọ́yé iṣẹ́ Allah tó fi ránṣẹ́ sáyé ká lè bá a máa tẹ̀lé iṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa ká máa tẹ̀lé àmúkàtà láti gbọ́ yé tá a bá gbọ́ yé ká lè bá a tẹ̀lé wọn náà má gbẹ̀yìn ibi àti wàá máa gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ Allah ọmọ sì jẹ́ ẹni tó ṣe é gbé ọ máa fi àìmọ̀kan ọ máa fi sin Allah ọlọ́run ẹlẹ́dàá kó fi èmi pẹ̀lú rẹ̀ kó fi wá mọ̀nà kó sì wá lọ́kàn nínú àwọn ẹni tí wọ́n máa páyà rẹ̀ tí wọ́n máa bẹ̀rù rẹ̀ kọjá kí ọkàn wa kọ́rọ̀ kọ́lẹ̀ tí a ti tẹ̀lé ti Allah tó alọ́kàn nínú àwọn ẹni tí omijé yóò máa dà lójú wa nítorí ìbẹ̀rù Allah. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك